Oh my goodness. Oh God, oh God, oh God, oh God, oh my dear God. Ah, Allah! Oh my, ẹ̀yin èèyàn, ẹ jọ sáré wo kínní. Ẹ sáré wo kínní. Ṣé rí? Dorcas, ibo ló ti rí Lizzie Anjorin tó ti wúrùwà tó wù yẹn? Ìwọ ó fún mi lọ́lá tó fi tó fi pẹ́pẹ́ ẹ́ ó mà ṣe o ẹ̀yin èèyàn ó mà ṣe o ẹ̀yin èèyàn ẹ rí pé ó ṣe ó ṣe lára ọmọ tó ń jẹrú ó ṣe lára ọmọ tó ń ṣe kíni tó ń jẹrú ó ṣe ojú gbà mí tì fún ẹ kò má jẹ wọ ah nananananana kò bá má jẹ́ wọ oh no eléyìí ò dáa ah ah oh oh oh kò bá má jẹ́ wọ kò bá má jẹ́ wọ kò bá má jẹ́ wọ ẹ mọ nǹkan tí mò ń wá mò ń wá jẹun fídíò yìí kò bá má jẹ́wọ́ o no no no this is ridiculous oh god this is extremely ridiculous this is very very ridiculous this is very ridiculous very very mo bọ̀ mo wá fídíò kan ni o ẹ̀yin èèyàn mo fẹ́ fi fídíò kan hàn yín ẹ máa ti rí fídíò yẹn rí bọ́ ẹ jẹ́ kí n wo fídíò yẹn mo fẹ́ wo èyí tó jẹ́ mo ń bọ̀ màá rí fídíò yẹn bí. No, no, no, no, no, no, no. This is extremely ridiculous. Very, very ridiculous. Ah, ah. No, bá má gbé nǹkan báyìí jáde náà. O tún wá ń tọrọ báárà. O ti sáré bẹ̀rẹ̀ flagging. Ẹ má bínú jà. O ti sáré bẹ̀rẹ̀ flagging ó ti sáré bẹ̀rẹ̀ flagging wọ́n ràn wọ́n ràn ẹ́ pọ̀ ok bọ̀ ṣéun rí ok mò ń bọ̀ ìwọ náà wo kínní ṣé mo forin sí ṣé mo forin sí. ọmọ wèrè lọ́n flagging ní ṣá ìwọ náà wò wò eléyìí pátí lásán leléyìí o pátí lásán leléyìí wò wò mọ bó ṣe mọ̀kì pàtí ó mọ bó ṣe mọ̀kì pàtí. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ìwọ náà o ó mọ bó ṣe mọ̀ọ́kì pátì ó mọ bó ṣe mọ̀ọ́kì pátì ó wá tó fíjù sínú ó tó fíjù sínú kínní fáwọn èèyàn ó mọ bó ṣe mọ̀ọ́kì pátì ẹ ó mọ bóyá ó mọ bóyá mọ̀ọ́kì pátì ó ní ṣàǹkan tó dájẹ́ ọmọ aráyò tí wọn tún kí ẹ kú oríire mọ́ nínú ayé ó bó ṣe mọ̀ọ́kì pàtì mo mọ̀ pé wọ́n ló wà lábẹ́lẹ̀ mo mọ̀ pé wọ́n ló ń ṣe gbogbo iṣẹ́ yẹn mi ti ráyè tiẹ̀ ó ti yẹ mi ti ráyè tiẹ̀ mo mọ̀ pé wọ́n ló wà lábẹ́lẹ̀ but you are losing you lost already o wá sí nàìjíríà o lóò fẹ́ gbowó ìbànújẹ́ tó padà báyìí. gbogbo àwọn tó ń dáwó fún ẹ ló ti kàgbákò gbogbo ayé ló ti sá fún ẹ. ṣé bó onítẹ́dì yorùbá tó kí wá gbà sí àbí orí pé kò sí fracasi mọ́ ìwọ̀n ọbẹ̀ yín tó kù ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ti yanjú yín mo mọ̀ pé wọ́n lo wà lábẹ́lẹ̀ mo mọ̀ pé wọ́n lo wà lábẹ́lẹ̀ but you fail to understand that gbogbo nǹkan tó ń ṣe ìgbéga ló fi ń jẹ́ fèmí. at least ẹ̀yin lè wá lẹ court letter mọ́kọ̀ta òbí tí mo wà lẹ́nìí ṣọ́ọ̀bù tiẹ̀ dà ìwọ ló promise ìwà pé o máa ràn yàn lẹ́wọ̀n ìwọ ló padà ṣẹ̀wọ̀n ìwọ ló kọ́kọ́ gbé ọlọ́wọ́ síbí àtayaba ìwọ ló kọ́kọ́ gbé wọn sí punch ìwọ ló kọ́kọ́ ṣe conference fún Lizzy Anjorin ìwọ wá dà lẹ́nìí ìwọ ló kọ́kọ́ ṣe press conference fún Lizzy Anjorin ìwọ ló wá wà lórí global fún murder case lórí Google Hmm? ìwọ ló wà lórí google fún murder case you guys are not smart mo ti sọ fún yín pé bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ nìbànújẹ́ yẹn ni bí màmá lè sí update ẹni mo rí o tó pa mí lẹ́rìn o update tó update òun mo kàn ní kí n wá rán ẹ létí pé tòótọ́ mà tiẹ̀ ní outstanding ló mà sọ ẹ́ dèrò ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára tó fi gbàbẹ̀ lọ mọ́ṣúárì orí this one will just go online to dey lie to tell lies let's wait and see if you will pay the outstanding money or not òun mo dẹ̀ ń sọ fún ẹ pé ohun tó o ti fara kó gan kọ́ìnsì owó outstanding ẹ kò ká tí wọ́n bá sọ pé ẹ̀yìn òkú làjàkàrà ìtumọ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ nìyẹn ẹ̀yin lẹ́ ń pariwo Lizzy ń ṣépè ẹ̀yin lẹ́ ń pariwo Lizzy ológun kà. ẹ̀yin lẹ́ ń pariwo Lizzy ológun kà. ìwọ lélẹ̀. okay it's not you okay aunty bisi wise okay it's not you okay kò sí lọ. Sheila lórí burúkú ọmọ ọgbọ́n tó máa fi gba donation ló ń wá ọgbọ́n tó máa fi gba donation ló ń wá ọgbọ́n tó máa fi gba donation ló ń wá ọgbọ́n donation left right ẹ rí ni ẹ̀yin èèyàn this one will just go online and lies ṣé ń gbọ́ and be telling lies ṣé ń gbọ́ ṣe ń gbọ́ ẹni kó mú ẹ̀rí irọ́ tí mo pa wá ẹni kó mú wá ẹni kó mú wá ẹ̀rí irọ́ tí mo pa ẹni kó mú wá o ẹni kó bá mi mú wá ẹni kó mú wá ó rí pé gbogbo erékeré tó sá lórí àwọn èèyàn ó rí bó ṣe dàlí lórí ni ìwọ ló ṣẹ̀ṣẹ̀ wá ń wa ẹkún mu ó wá ń bẹ̀bẹ̀ ó wá di ọlọ́wọ́ síbí ó dì í lẹ́sẹ̀ mọ́ ó ní kó jọ ó ló ń sáré kó fẹ́ràn ẹlẹ́wọ̀n hmm? àmọ́ wọ́n ló kọ́kọ́ sá eré gbogbo ìgbésí ayé ẹ ó máa ń lé àwọn èèyàn ni. Hmm? ìwọ ló máa ń sá eré eré burúkú gbirigbirigbirigbiri wo bó ṣe wo bó ń sojú délẹ̀ o fẹ́ kí wanted ìwọ ló tiẹ̀ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ ìwọ ló kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ wanted ìwọ ló kọ́kọ́ ṣe press conference gbogbo eré tó sá Dorkas òbí tó já sí fún ẹ ṣé pé lo social media. ṣé pé ò ní tó ẹrú tó máa lo social media ṣé pé ò ní lè lo ò ní Facebook mọ́ láyéláyé ẹ̀. bọ́ọ̀lù orí ìyá àbèjì tán ká mọ́ ẹ lọ́wọ́ o ò tí ì yanjú yẹn o tún sì ń lérí gbèsè ẹ̀ àníṣe ẹ̀ lẹ́yìn ìgbà tó borúkọ ìdílé onídìílé jẹ́sẹ̀ ẹ̀ ìdílé yẹn gbọ́dọ̀ gbélé wọn fún ẹ. E àti mọ́tò wọn àti shopping wọn tán fògùn wọn kọ́ tí wọn bá tèèyàn jẹ́ hmm? tán bá ní ayé o ti rí nǹkan tán pè láyé ayé náà fi hàn ẹ̀yàn ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tọ́rọ́ wọn ti dẹrù ayé lé ẹ lórí. I remembered vividly Ayaba Faramade left Nigeria níjọ́ yẹn ó sáré lọ sí punch ó sáré lọ sí court lóbìnrin yẹn gbé hòhò ẹ̀ jáde o rò pé bó o ṣe jẹ tẹ̀tẹ̀ sọjí o máa jẹ dákunró ayaba faramade bó ṣe sáré lọ nìyẹn tó oníkẹ́nu ṣó máa lọ sí police station bó ṣe sọ ẹnu ṣó sínú ẹ̀wọ̀n nìyẹn o tún wá ta o tún wá parọ́ gbọ́ ọ̀tá tèmi náà sọ sínú ẹ̀wọ̀n o tún lọ ṣe conference wà tẹnu ṣó all because of donation. o ò lè méèkì ẹ̀ mọ́ gbogbo ayé ti lù fún ẹjọ́ kò lè dáa fún ẹ mọ́ o ti taṣọ àgbà mọ́lẹ̀ o rí wípé wọ́n ń tàn ẹni pé kó o máa bọ̀ ní chọ́ọ̀chì àwọn tó tàn ẹ lọ sọ́nà bàdágìrì ṣọlọ́pàá ò lọ fún ẹ jáde nù wò yẹn ṣọlọ́pàá ò lè fún ẹ jáde ọlọ́pàá lọ fún ẹ jáde nù wò yẹn náà àwọn chọ́ọ̀chì tó ló ń àwọn chọ́ọ̀chì tó ló ń tẹ̀lé ó yẹ kán mọ̀ pé ó ti pààyàn tó pọ̀ náà wọ́n ní kò gbéyà bèjì wá ó lè pa woman yẹn within days wọ́n ṣe wà ń bá bọ́ọ̀lù orí ìyá bèjì lọ́wọ́ ẹ̀ òkété. tí ò bá sí wípé from day one ẹni tó fún ẹ ní lọ́ọ̀yà ló fún ní Bísí lọ́ọ̀yà tí Bísí fún mi ó mà ní ṣẹ̀wọ̀n ṣó ti rò bẹ́ẹ̀ rí ṣá má wọ́rì máa fi ẹkọ́ bọ́dì ṣó lọ́la gbọ́ mi dáadáa òkété tó bá jẹ́ wípé o gbaṣẹ́ lọ́wọ́ Gistlover kó o ṣe patron tó one billion o ò mà ní spend millions of hours nínú ẹ̀wọ̀n tó bá jẹ́ wípé lẹ́yìn ìgbà tẹ́ ṣe part one one billion bọ́n torí pé ṣáà ń tágẹ́ẹ̀tì ẹ̀mí ọ̀tá mi ṣá ẹni tó fún ẹ ní lọ́ọ̀yà ó fún Bísí ní lọ́ọ̀yà kí Bísí fún mi ṣé o mọ̀ pé ẹni tó fún ẹ lọ́ọ̀yà tí ò bá fún Bísí ní lọ́ọ̀yà pé kó fún mi tẹ́ ẹ̀ bá lépa ẹ̀mí mi ṣé o mọ̀ pé ò ṣẹ̀wọ̀n lẹ́yìn yẹn ah, tẹ́ bá wo game tí Bísí gbá fún mi it is well tomorrow is another beautiful day. ó mọ̀ pé mi ò ń bá yín jà èmi nìkan ni màá kọ́kọ́ lọ fún yín èmi ò dẹ̀ ń tú àṣírí èèyàn mi ì tú àṣírí èèyàn ó rí pé mo máa ń dí ọ̀gàn perseverance mi rí pé ó strong owó ló wá gbà nàìjíríà ẹ̀wọ̀n ló padà fi gbà ó wá gba murder case wanted by Nigerian police ó ń dúró de UK náà lọ́lọ́kan òjọ̀kan Hmm? owó ló wá gba owó àdìpọ̀ sá lọ sọ́nà bọ́dà ó wá de ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùn tán wà nínú rúùmù kan ó wá ń pe ìyá Ṣẹ́gun àbí ìyẹn náà tún pe ìyá Yọ̀mídé rántí nínú òwò tó lọ sá sí látàrí pé ó wá gba owó ẹ̀mí ẹni tó fẹ́ pa tọ́lọ́ ń yọ nínú ọwọ́ ẹ̀ kàkà kó o wá rí mi pa ìwọ padà kú. ọlọ́run wá ṣe ẹ̀wọ̀n ní àràfá fún ẹ ó wá ń gùn yẹn lọ́sọ̀ọ̀sẹ̀ hmm. ó wá bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sára nínú ẹ̀wọ̀n ó bẹ̀rẹ̀ sí ní tọ̀ sára nínú ẹ̀wọ̀n wọ́n wá ń fáńkọ̀ fún mú ẹ lọ mú ẹ bọ̀ o ò dẹ̀ ní reflection náà. No látàrí pé o ò lè ṣiṣẹ́ o dẹ̀ fẹ́ live large níbo lo ti gbọ́ pọ́n ṣerú ẹ̀ níbo ni wọ́n ti gbọ́ kàn gba shopping mall oní shopping mall kàn gbé fún ẹ. nígbà tí mò ń sọ fún ẹ pé ẹ̀yin òkú là jàkàrà ó rò pé mò ń ṣeré ni ìwọ náà wò tó o bá rántí dáadáa ṣé o rántí kínní jẹ́ ẹran ẹ létí and Bisi Wise ó da ìyá mi one love náà ni wá wo fídíò yìí ṣé o rántí fídíò yìí dáadáa ṣá ẹ kí n play fídíò yìí fún ẹ aló lè gbọ́n mọ́ eré ló rò páwọn èèyàn ń ṣe níjọ yẹn. eré lorúkọ ń ṣe eré lorúkọ àwọn èèyàn ń ṣe àbí ṣé o rántí? ń bọ̀ ẹ jọ̀ mú bọ̀ ẹ̀yìn yàn òkè eré lòrò páwọn èèyàn ń ṣe ṣé o rántí wá wò jẹ́ n tún fi rán ẹ létí gbogbo ẹ̀dá tó bá ti wà wò wò ṣé o rántí. ṣé o rántí wọ́n tún sọ fún wa pé ó ti ṣèkà jìnnà mò ń bọ̀ ṣé o rántí o rántí o rántí dáadáa o rántí iṣẹ́ yìí o ò rántí sórí báyé ẹ ṣe ń jó nínú pàkátà orí ayé ẹ ń jóná nínú pàkátà pàkátà ò dẹ̀ jóná n tó ń pè láyé lórí yìí ló ti rí iṣẹ́ tó o ṣe títí títí tí wọ́n bọ́rọ̀ ẹ̀ débi tó o wà yìí iṣẹ́ tó o ṣe títí tó ń bá gbé sí ayé ẹ̀ dé gbogbo lẹ́vù yìí tó o dẹ̀ mọ̀ pé òun parọ́ ni o mọ̀ pé òun parọ́ ni òwò gbé sí ayé ẹ̀ o iṣẹ́ tó o ṣe títí tí o bá yéèyàn jẹ́ títí títí títí wọ́n wá bàdé lẹ́vù yìí fún ẹ̀ ìyá tó bí ẹ lọ́mọ ẹjọ́ ń gbádùn ẹ̀ ẹjọ́ ń pawó máa wo bí live ẹ ṣe sojú dé máa wo bí live ẹ ṣe sojú dé o mi ìmọ̀ bóyá kinní náà sọ̀rọ̀ gan mi ìmọ̀ àlọ́wà ètò sọ̀rọ̀ ẹ̀wà wo ẹni yẹn tún kọ̀ǹfàmù pé o ti pààyàn tó pọ̀ gan máa wo èèyàn máa sojú dé o máa bí kinní ẹ ṣe máa sojú sórí o tó máa wo máa wo máa wo sórí ó di kejì o kọ́kọ́ kinní ẹ kọ́kọ́ júbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ kíní yẹn kọ́kọ́ júbà ilé ọ̀gẹ́rẹ́ kíní yẹn ń kọ̀nfàmù fúnlé ọ̀gẹ́rẹ́ pé olórí burúkú ọmọ ni ẹ́ máa wo kíní yẹn o ìwí mu owó èso júdé fún ẹ owó èso júdé fún ẹ wò gbésí ayé ẹ wò gbésí ayé ẹ wò gbésí ayé ẹ wò gbésí ayé ẹ àbí gbésí ayé ẹ kọ́ rèé owó èso júdé fún ẹ kìíní yẹn kọ́kọ́ júbà ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta báyìí ó sojúde fún ẹ. ibikíbi tó bá wà ọrùn ẹ rí o ọrùn ẹ rí o o ṣe part one to one billion òkété o tún gbọ́ngbọ́n kẹ́ ẹ lọ gbé lọ́ọ̀yà fún victim kété ó gbọ́ngbọ́n pé kẹ́ ẹ lọ gbé lọ́ọ̀yà fún victim. Hmm? wọ́n wá ń pariwo ó rí pé apààyàn ni ẹ́ ó rí pé olórí burúkú ọmọ ni ẹ́ tí ò lè jẹ́yàn mọ́ láyé. àwọn pariwo àwọn wá ṣáìní bàbá lábúlé <laughs> ẹ máa wá kiri <laughs> ẹ máa wá kiri ṣebí ẹ̀yin náà fẹ́ gba owó ẹ máa wá kiri ẹ máa wá kiri she come wake up the next morning and said a ti jí o nothing happen to me o ẹ̀yin náà rántí ṣọpẹ́ṣọpẹ́ mi ní wá yín tì àǹtí Bísí wise mi ní wá yín tì. Hmm? ẹ wá ń pariwo Lizzy ń ṣépè Lizzy ń ṣépè ẹ̀yin ò ṣépè ẹ̀yin ò lọ gbé fake lawyer wá sorry not fake lawyer ṣé ẹ̀yin ò lọ gbé lọ́ọ̀yà yín fún victim ṣé ẹ gbé mi ò rí rí dọ̀kásì ẹ lọ gbé lọ́ọ̀yà yín fún victim ẹ arrange victim and Bísí Àlàbí ẹ èmi ò sọ fún ẹ pé yín òkú náà ń jàkàrà gbogbo àwọn tó fi ṣalátìlẹ́yìn èwo ni ò ti rágbákò yẹnu wọn èwo ni wọn ni ò ti rágbákò. ìwọ náà gbọ́ nǹkan tó sọ this one will just go online on, and be telling um, this this one will just go online to tell lies ṣẹ́ ń gbọ́ bí irọ́ ni bí irọ́ kọ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ á ẹ̀ let's wait and see if you will pay the outstanding money or not ah ẹnu ẹ̀ náà la wà yìí ẹnu ẹ̀ la wà yìí me i no get time for ẹjọ́ wẹ́wẹ́ ah tọ́ onírànù how can the same person defend ẹ ṣe ń gbọ́ ṣe ń gbọ́ lórí burúkú ọmọ ṣe ń gbọ́ lórí burúkú ọmọ jẹ́ kí Bísí jáde kó wá fáwọn ọmọ ẹ̀ búra pé ìyá tó fún ẹ ní tó fún ẹ ní lọ́ọ̀yà kọ́ ló fún un lọ́ọ̀yà tó fún mi. ó hmm? gbọ́ mi ó tí ì mọ nǹkan kan ó rí nǹkan kan ó tí ì rí nǹkan kan ó tí ì àánú àwọn tó lọ sún mọ́ ẹ àbáwọn tó ní nǹkan kan ṣe pẹ̀lú àánú wọn ló ṣe mí àtọmọ wọn. let's wait and see if you will pay my outstanding owó wo mo jẹ ìyá ẹ oníwàrápá olórí burúkú ìyá ẹ olè ọlẹ́ adébísí oníwárapá olórí burúkú apààyàn abatẹnijẹ́ àwáyé má ṣe rere ìyá òfò ẹ sábọ̀dù gan bẹ́tà jù yá ẹ lọ ẹ sábọ̀dù ó bẹ́tà jù yá ẹ lọ at least ẹ sábọ̀dù ló ń dá ìka ẹ̀ ṣe ẹ sábọ̀dù ló ń dá ìka ṣe ìyá titi ẹ ló ń ṣàdmín àbí ìwọ ló ń pààyàn yẹ́ ló ń bẹ gbowó. what a sad ending fún ẹ ṣó ṣáà ń rókòdó ń bi tó wà ṣá ṣó ń rókòdó wà lọ ń ṣẹ̀sìn thirty years in abroad wà lọ ń ṣẹ̀sìn lórí tiktok lady kan báyìí tó sanra tó ṣe wedding recently that lady is a lawyer ó ti ń kó àwọn èèyàn wọ́n ṣe lè ṣe immigration kínní ìwé orí kankan ṣe ìwé òkà iṣẹ́ ọwọ́ òkọ́ wọ́n gbọ́jà lẹ̀ fún ẹ̀ orí kankan ṣe lórí burúkú ọmọ ni. imagine tí ò bá sí ọlọ́run tó kojú aláṣejù ẹbomi gbígbóná ó ló ràn lọ́wọ́ síbí lẹ́wọ̀n ọmọlọ́mọ ẹ ti fìyà jẹ jẹ jẹ jẹ lẹ́kọ̀ọ́ ó ṣẹ̀ wá gba Àbújá lọ fúnra rẹ ló mú òbò ẹ tó fi ka ẹpin sí méjì tó ya fídíò tó lọ tà tó fi gbowó lórí porn ó lọ dì lẹ́ni ẹlẹ́ni lórí kò bó ṣe lọ sẹ́ẹ̀tì olórí bẹ́ẹ̀ ṣùkẹ́ṣùkẹ́ up gbà tó fẹ́ ràn lẹ́wọ̀n orí nǹkan tó ṣe fún ni ó lọ tì í kó lọ jáde fún ọlọ́rọ̀ ẹ̀ nígbà yẹn ó lọ tì í kó lọ jáde fàyàbà nígbà tó rí kó ti tẹ́ tán lọ́wọ́ ayaba wà náà kẹ́ẹ̀ gbẹ̀ẹ́ ìṣàsẹ́wọ̀n ó ti mọ̀ pé tí kò bá ṣe ayaba ẹ ní ríbi ran lẹ́wọ̀n ó wà tí kò ṣìṣe ìyẹn náà wà rò pé àwọn ti parí ìjà àwọn ti parí ìjà o make sure kó stripe o stripe ẹ naked àwọn ayé team tó lè ràn lọ́wọ́ ó jẹ́ kó gbé voice note ìyá wọn síta exact concept tó lò fún àṣàmẹ́gun ẹ wá ríbi náà kí ẹ mọ́lẹ̀ bá ló bá di ex convict nǹkan tó ń pè ní ayé nìyẹn. Hmm? àánú àwọn ará nàìjíríà tó lọ ń bá yín ṣe fracas tó ń bá yín bà tèèyàn jẹ́ ẹni tí ó ṣẹ̀wọ̀n tí ó rẹ̀ wọ́n tí ó rò wọ́n tó ń bá yín lọ bà tiwọn jẹ́ àánú wọn ṣe mí tèmi ṣe tọlọ́run wọn ò mọ̀ pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjì lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò pẹ́ gbàgbé nǹkan ṣé orí àwọn ọmọ wèrè tépè ti ń jà tó ń kọ́ hundred thousand fún torí bọ́n ṣe ń forí gbà ṣẹ́kù àgàdà wá ní àwọn odó wọn wà brutally kìnnìkan hm. àwa máa ń fi ayé tiyín jayé mà níbi o ọlọ́run ti tilẹ̀kùn mọ́ ẹ ò dọ̀kásì ti fi kọ́kọ́rọ́ pamọ́ ti ilẹ̀kùn mọ́ ẹ ò fi kọ́kọ́rọ́ pamọ́. Of course, Bisi, you need some question to answer in the court in Nigeria. Yemesho, please. Yeah. Ẹ má loud ẹ. Prince Kailolo, ẹ má loud ẹ. Ẹ loud And BC Alabi, where is BC wise. ó ti ilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pa á mọ́ àbálọ́gbọ́lé ti ju kọ́kọ́rọ́ nù káìsẹ́jà lọ sùn ó kàn ní kí n wá fi hàn yín tó lórí burúkú sọ o inú sàárè tó wà ó sì fẹ́ gba outstanding ó fẹ́ gba shopping mall. <laughs> olórí burúkú ọmọ olè ó jẹ́ lọ ronú kó parẹ́ torí kò sí òpù fún ẹ mọ́ because stigma apààyàn yẹn ó máa gbé dọjọ́ òkú ẹ ni ó rí i pé ọdún èpè tó ló ṣe orí ọmọ ìròyìn kan síkú ló ti dáhùn torí pé ọmọ ẹ ti di ọmọ ẹ sìn fọ́tò ẹ ti wà lórí Google àwọn ọ̀rẹ́ ọmọ àwọn ọmọ ẹ wọ́n máa rí gbogbo ẹ̀ wọ́n á máa fi ẹ́ ṣàpèjúwe aburú fáwọn ọmọ ẹ̀ kò ṣe wá Nàìjíríà wàá pààyàn torí pé o fẹ́ gba donation. Mm pẹ̀lẹ́ o ilé àti mọ́tò yẹn ti rẹ́dì pè mí o òkè tí ẹ má pè mí wọ́n tó ti wà mọ́ṣúárì <laughs> pé sọdíkì ṣìnà. <laughs> òkété Uh ẹlẹ́ àwọn pípù yìí bí tí Àlàbí èmi ò rí nǹkan tẹ́kọ̀ tí n bá ṣe tán ni o mi rí nǹkan tẹ́kọ̀ tí wọ́n tèkẹ́ síríọ̀sì ni wọ́n á fẹ́ gbá sí yín nídìí àti Bísí Àlàbí Bísí wàìsí wà Bísí wàìsí ti lọ ṣe nǹkan kan bí kàn sẹ́ẹ̀ àǹtí Bísí Àlàbí àǹtí Bísí wà ìsí lọ ṣe nǹkan kan bì kan ṣẹ́rí bọ̀dá Sodiq ṣì náà mo rí iṣẹ́ ọwọ́ tiẹ̀ náà àǹtí tèmi ṣáná nation mo rí iṣẹ́ ọwọ́ Richman Golden gbogbo iṣẹ́ ọwọ́ yín ni mo rí Richman Golden ẹ̀yin lẹ lọ́n sẹ́ndì love letter sí Bísí. Si Ah, God. it is well. It is well. It is well. It is well. Miss Kailolo, ẹ̀yin náà wà náà tó ń sẹ́ndì lẹ́tà CBC. Ìyẹn àṣàmì egun. Gbogbo yín ni mo rí. Ṣọpẹ́ṣọpẹ́. Ẹ̀yin lẹ ní kí àṣàmì egun fọkàn balẹ̀. ẹ jẹ́ ń fi yín lẹ̀ èmi Tọ́pẹ́ Lizzy abẹ́ ẹ̀rọ kété ṣá ó fẹ́ gba outstanding gbogbo ẹ̀ dàrú mọ́ lójú kò yé ọkùnrin ti balẹ̀ ó ti ṣí bóyá fẹ́ ná owó yẹn àwọn àtàfọ́jú ọkùnrin ti balẹ̀ pa ó tó pé shopping mall yẹn wọn á wá gbé mọ́tò wọn á jó wọlé ilé yẹn báyìí wọn á jó wọlé àbí wọnú àárín inú compound bí Lizzy Anjorin ṣe máa ń rìn òkété ṣó ẹ ń bọ̀. wọ́n ti kàwé ìlò lójú dúdú kẹ̀ ta ló ń ta ló ń kàwé ìlò lójú dúdú ẹ fi mí lẹ̀ ta ló ń kàwé ìlò lójú dúdú. Hmm. ẹ àǹtí ṣọpẹ́ṣọpẹ́ mò ń ṣeré ni mò ń gbogbo ń ṣeré ni nà mò ń gbogbo ń ṣeré Bisi Wise your call send message Bisi Wise sí mi bóyá Bisi Wise ni àbí mi ṣáà mọ̀ bóyá àwọn ẹ̀kọ́ mi tiẹ̀ mọ̀ mi ṣáà mọ̀ mi ṣáà mọ̀ ẹnìyẹn kì í ṣe pé ẹnìyẹn sọ nǹkan tó tó kì í pé wọ́n ẹnìyẹn sọ nǹkan tí ò dáa o ẹnìyẹn kàn sọ pé kàn parí ìjà kì í pé ẹnìyẹn sọ nǹkan tí ò dáa o ẹ à mo ń bọ̀ wá ẹ o ọ̀la gbogbo nǹkan tó kété ti rò sọ́kàn bó ṣe fẹ́ wọnú kínní màá sọ fún yín ẹ má wọrí <laughs> bó kété ṣe fẹ́ lọ taṣọ ní shopping mall kódà ó ti di ẹrù ẹ̀. <laughs> lẹ́gbàá òróró ọ̀rọ̀ lẹ́gbàá òróró ọ̀rọ̀ ni o lẹ́gbẹ̀ẹ́ òróró ọ̀rọ̀ your girlfriend i know i know bc wise i know now i know i know i know mo mú wọn ṣeré ni mo mú wọn ṣeré ni òkété lẹ́gbàá lẹ́gbàá òkété ti kẹ́rù wá nàìjíríà o bó ṣe máa máa yan fanda nínú ilé ta ní káwọn kúkú lọ ṣoúnjẹ wa ta wá gbé ké sókè ta wọnú mọ́tò <laughs> a wá lọ ẹ mọ̀ bíi vip lókè yẹn a wá lọ bẹ̀ <laughs> she say make ta ló sọ pé kán tẹ̀lé ta ló sọ pé kán tẹ̀lé ká ló sọ pé kí Mọ́mì Adébímpé tẹ̀lé Àṣàmẹ́gun lọ kóòtù a máa bẹ Mọ́mì Adébímpé náà ni o àwọn gbọ́dọ̀ tẹ̀lé Àṣàmẹ́gun dé kóòtù yẹn. <laughs> Ọlọ́run Prince Kailolo ọ̀rọ̀ tí mò ń sọ ìfọ́n gbogbo ẹ̀ dàrú mọ́ lójú within twenty four gbogbo òye mọ́ gbogbo òye mọ́ gbogbo òye mọ́ thank God for victory eh, so many things tí mo máa pa mọ́ra so many things tí mo pa mọ́ra so many things mo kàn máa ń wo àwọn èèyàn tó bá ní mi ò ní sùúrù Lizzy ń já jù mo kàn máa ń wo wọn pé mi ti ẹ̀ kí ẹ̀ mọ̀ ń sìn mi ì dẹ̀ gbọ́n nǹkan mọ́ ṣé bísí wise ni ló sọ bẹ́ẹ̀ Lizzy Wise ẹ̀yin àti mọ́mí adébíyìnpé lè máa bá mi bá àṣàmígun lọ kóòtù. I love you too Adeola, Akínọlá ó dàrọ̀ ẹjá lọ sùn ti flag wa ẹjọ èèyàn mélòó ló ń wò wá ká tó ti flag wa òkété. Okay, òkété gbéké yan ó fẹ́ gbéké báyìí òkété àbó tún fẹ́ gbéké lọ sí California. ẹ sábọ̀dù ṣáà ń pariwo Lizzy kọ́ ló ní ilé yẹn ó lọ rẹ́ǹtì mọ́tò ni òun kọ́ ló ní mọ́tò Lizzy kọ́ ló ní ṣọ́ọ̀bù gbogbo yín ò já sí <laughs> hmm. gbogbo yín ẹ̀ já sí ẹ mọ bọ̀bọ̀ kan báyìí akínmi àbí kí ló ń kọ bọ̀bọ̀ yẹn tíyàwó ẹ̀ gbé lọ kóòtù ìgbà tán máa débẹ̀ ẹ rántí ẹ rántí. ẹ ogun ológun Ọlọ́run àwọn olórí burúkú ẹ mọ tán ti promise àṣàmẹgùn náà àṣàmẹgùn má wọrí filling station ni wọ́n máa mú. <laughs> mm. Mm à ah, yorùbá izi hmm. Wukazat ṣẹwà Hakimi ah, ẹ mọ̀ pé géèmù burúkú lọ́mọ Hakimi yẹn náà gbá mo ṣáà ń gbọ́ Lizzy ò jẹ́ nǹkan kan Lizzy ò ní kankan kò ní kankan mọ́ ó ti tán fáwọn àwọn ò ní kankan mọ́ àwọn kọ́ làwọn nílé àwọn kọ́ làwọn ní ṣọ́ọ̀bù àwọn kọ́ làwọn ní mọ́tò gbogbo yín náà dẹ̀ já sí ẹni pé mi ń já gbogbo yín sí wọ́n wò pé tó bá dọjọ́ iwájú ẹ̀ máa mọ̀ tọ́. Belinda Bright ó dàrú mọ́ wọn lójú kò yé wọn kò yé ah, ẹ sábà ṣáà ń pariwo ah, ilé yẹn òun kọ́ lónìí kinní kan ó yá o wọ́n tún lè hàn kọ́ lónìí ṣọ́ọ̀bù yẹn ẹni tó ní wà lamẹ́ríkà àwọn mọ́tò yẹn wọ́n lọ rẹ́ǹtì ẹni èmi mò ń fi gbogbo yín rẹ́rìn ni mo pe gbogbo yín á máa já sí lọ́jọ́ iwájú èmi ò tètè sọ̀rọ̀ <laughs> Ridwan Golden ó ti tán fáwọn àwọn ti broke kò sí nǹkan kan mọ́ fáwọn ó ti bàjẹ́ fáwọn ó ti tán fáwọn ah hey mm-hmm. mo pe lé ilé o ah Sodiq Shina gbogbo yín ò já gbà yàbí Richmond Golden gbogbo yín ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbà ẹjọ́ dọ̀là ẹjọ́ dọ̀là.